إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا وسجلات أعمالنا من يهدئ الله فلا مذل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أدب اسمه الله الله سبحانه وتعالى ترى صلاة حوى ندوى محمد صلى الله عليه وسلم إكي الله الله tí wọ́n bẹ pẹ̀lú àwọn sọ̀hábọ̀ ṣí ọlọ́run àwọn ará jẹ́ ṣí ọlọ́run ọba kó mọ́ bẹ pẹ̀lẹ́ ní kọ̀ọ̀kan wá lọ́pọ̀lọpọ̀ wọn àti gbogbo ẹni ọlájẹ́ kan ṣoṣo ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala a máa tẹ̀síwájú lórí kíra tí a ti mú ìdánilẹ́kọ̀ọ́ fún wa lórí alámàrí tó ní ṣe pẹ̀lú oríran àwọn ẹ̀kọ́ tó yẹ kí oníkálùkù wa lọ́kùnrin àti lóbìnrin kí a kọ́ kí a mọ̀ nípa oṣù Ramadan abáṣìtì tíra tí a pè ní khulasatu ahkami siyami wal i'tikaf títí ad-Dr. al-Matari hafizahullahu ta'ala kọlọ́mọ Allah subhanahu wa ta'ala kò ṣe àlékún dáadáa fún afáàtún ọkọ̀ tíra yìí kó sì máa dùn oníkàlùkù wà ní àǹfààní nínú ẹ̀ ọlọ́jẹ́ kan ṣoṣo ọlọ́run bá Allah subhanahu wa ta'ala قال المصنف حفظه الله ورعاه ومفطرات الصيام هي wọ́n ní èyí tí ó kàn fún wa pé kí a mọ̀ nínú ìdájọ́ tó ní ṣe pẹ̀lú ọ̀nàmọ̀bọ́n òun náà ní tí a ń pè ní mufatiratu asiyam àwọn kan tí a máa sọ aláwẹ̀ bí ẹni tí kò gba àwẹ̀ mọ́ tá a máa ń dáàpẹ̀ pẹ̀lú tí máa ń ba àwẹ̀ jẹ́ eléyìí ni kan tí wọ́n fẹ́ kà fún wa tí wọ́n sì fẹ́ ṣe àlàyé ránpẹ́ lé lórí àmọ́ kí a tó tẹ̀síwájú ká mọ́ jẹ́ kó yíra wa ìpé àwọn onímọ̀ wọ́n máa fi kókó kan rinlẹ̀ fún wa tó bá ti débi ọ̀rọ̀ ìjọsìn àti àwọn nǹkan tí máa ń ba ìjọsìn jẹ́ kókó náà òun náà ní wípé èyí ó wù nínú ìjọsìn alìbádẹ́tù alìmọ́sibítà lẹ́yìnbùtìlùwà ilẹ̀ àdẹ̀lẹ́lù alìmọ́sibít èyí tí a bá ti ń pè ní ìjọsìn yálà ọrẹ ni zaka ni ìṣe bá ní ìrun ni tó fi mọ́ ìgbà àwẹ̀ fún ọlọ́run tá a bá ti bẹ̀rẹ̀ rẹ̀ tá a ń bá a lọ kò sí nǹkan kan tẹ́nìkan ó sọ pé ó lè ba ìjọsìn wa jẹ́ àyàfi tá a bá rí ẹ̀rí tó rinlẹ̀ lé lórí tá a bá ti rí ẹ̀rí tó rinlẹ̀ lórí nǹkan ìjọsìn tá à ń ṣe fọ́lọ́run kò sí ìgbàlódé tó sọ kò lálàáfíà mọ́ ó ti bàjẹ́ àyàfi kẹ́rì bá lálàáfíà lókù tó jókòó lórí ẹ̀ bí àpẹẹrẹ à ń kírun lọ́wọ́ àti ni àáfà ti bàjẹ́ ìlódé òun náà ló ń sọ àwa fi ń lọ. ẹ wá ń sọ pé irun yín ti bàjẹ́ torí pé ẹ̀yin kírun lábẹ́ fáànù bí ẹ bá ti kírun lábẹ́ fáànù sì ní irun rẹ ti bàjẹ́ èyí tó sọ yìí tó bá lọ bẹ́ẹ̀ nínú ẹ̀sìn ló mọ̀ túmọ̀ sí pé irun táyìn tí kò lálàáfíà mọ́ á tún bẹ̀rẹ̀ ni àmọ́ kátólì sọ pé ó lọ nínú ẹ̀sìn á mọ kí ni ẹ̀rí. táwọn ní evidence tó gbára lé tó fi sọ tó sọ ẹ̀rí sì nìyí a máa wá ní ọ̀nà méjì kò ju méjì lọ àtúnṣe àwọn ẹni tuntun tí bá tún jáde látara rẹ̀ lókun ẹ̀rí a máa wá nínú ọ̀rọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala nínú al-Qur'an àbíkó wá nínú ọ̀rọ̀ anábì wa muhammad sallallahu alayhi wa sallam èyí tá a fi sọ pé bí a bí tá a ní sọ pé ẹlẹ́ẹ̀kẹta tá a mọ̀ sọ yí pé ẹ̀tuntun òun náà ni ìgbìyànjú àwọn ohun ní mímọ̀ àwọn àfẹ́sìn lórí ìfa ẹ̀rí yọ látinú ọ̀rọ̀ ọlọ́run àbí náà rà náà wa muhammad sallallahu alayhi wa sallam ní láàmú ọgbẹ́ síbi ẹ tuntun tá a ní sọ pẹ́lẹ́ kẹta torí pé sọ́mà fàyọ nínú ẹ̀rí náà kùránì níbo ni wọ́n ti mú jama alukùránì náà ni èyí wọ́n bá ti fàyọ nínú ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa sallam ebi wọ́n ti mú inú sunna náà ni sòtò yẹ ìgbé ẹ̀rí àwọn onímọ̀ kò dá dúró yóò fara ti ọ̀rọ̀ ọlọ́run àbí ọ̀rọ̀ anábíwa muhammad sallallahu alayhi wa sallam torí ẹni kí wọ́n lè sọ fún wa pé ìjọsìn kan táà ń ṣe ó ti bàjẹ́ láì rí ẹ̀rí mú wá nínú ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ anábí láì sì rí ti fi tì sí nínú ìgbìyànjú àwọn onímọ̀ èyí tó bá ti ẹ̀wá jẹ́ gbìyànjú àwọn onímọ̀ náà nìyí tá a pè lẹ́túntún ẹnu wọn lè mọ́ pò lórí rẹ̀ àwọn kan lè rí báyìí káwọn kan rí bá mi láwa wo èwo ló nínú rírí wọn torí pé ọlọ́run bá ń dáhùn subhanahu wa ta'ala wa la tubtilu a'malakum ọlọ́run ní iṣẹ́ orí tẹ́ lánìyàn rẹ̀ fẹ́ ṣe fún wọn ọlọ́run ọlọ́run ní mọ̀mọ́ bàjẹ́ torí ẹ̀ lè sọ pé ti bàjẹ́ àláwẹ̀ ṣe báyìí kò lálàáfíà láì má ní ìtọ́ka ìgbáralé nínú ọ̀rọ̀ ọlọ́run allah subhanahu wa ta'ala àbí ọ̀rọ̀ anábìwá muhammad sallallahu alayhi wa sallam. sọlá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo nǹkan kan ní máa ń bá àwẹ̀ jẹ́ ní sí máa ń bá àwẹ̀ jẹ́ yóò jẹ́ ń ta rítọ́ka nínú ọ̀rọ̀ ọlọ́run àbọ̀rọ̀ anábìwá muhammad sallallahu alayhi wa sallam. àbí ìsí àwọn onímọ̀ tí wọ́n mú jáde nínú ìkíní kejì wọn alákọ̀ọ́kọ́ léyìí tí àfa àsanwọ́ka fún wa níbí báyìí wọ́n ní aláàkìlú àwùsùrù amden òun náà ni ìmáàmà jẹ ìmáàmà mu ká máa jẹun ká máa máa mu a wọ́n mọ̀ ní àwùsùrù amden ẹnikẹ́ni nínú àwọn àtàbà ń gbá àwẹ̀ àwẹ̀ ọ̀ranyàn ní àbínáfílà ní ohun tó ń wá jẹ àbómu náà sí ẹnu fi sì yá ní ọ̀rọ̀ mọ̀gbọ́n náà ó bèèrè yìí ó wá gbàgbé ó fi nǹkan sẹ́nu lódìdí àbí láàbọ̀ àbómu nǹkan ní kínkínní àbí lọ́pọ̀lọpọ̀ ó ti gbàgbé ó mú tán ló rántí fàṣíyàmùhù sahih àwẹ̀ rẹ̀ ó lálàáfíà kò sáburú mbẹ kò bàjẹ́ kó ṣe wulẹ̀ kó mọ. wa alayhi an yutimma sawma bila qada kó mọ bá àwẹ̀ rẹ̀ lọ títí táàbùjọ túnú nígbà tó ń bá wọ̀ kò ní gbèsè kankan tí ó san torí kò jẹ́ gbèsè. wa kadhalika. كل من فعل شيئا من المفطرات ناسيا أو جاهلا bẹ́ẹ̀ náà ló ń bẹ lórí gbogbo àwọn nǹkan tí a tún padà mọ ọkọ ikú máa ń bá àwẹ̀ jẹ́ tó bá wáyé látọwọ́ gbààwẹ̀ gbààwẹ̀ látara ìgbàgbé àbí àìmọ̀ kò kó nira bá àwẹ̀ tó túmọ̀ sí pé àwọn kan tí máa ń bá àwẹ̀ jẹ́ nínú rẹ̀ náà ti kà fún wa yìí ìmáàmà jẹ ìmáàmà mu aráàlúgbé tí yẹn ò bá máa máa kò sá burú ń so bẹ́ẹ̀ náà dúpọ̀ àwọn kan níbi máa bá àwẹ̀ jẹ́ tí ó bá ti dájú pé wá látara anisian ìgbàgbé kí náà ń pè nisian nisian ni wípé a mọ̀ pé nǹkan yìí máa bá àwẹ̀ jẹ́ àti kọ́ àti mọ̀ àwa náà ti mọ̀ pé ó yẹ ká jìnà sí i àmọ́ gẹ́gẹ́ bí bọ́lá ṣe dá ọmọ ènìyàn wọ́n ní wàá máa sún ní ìsánú ilẹ̀ ilẹ̀ sí ọmọ ènìyàn iṣẹ́ aláìsímọ́jọ ọmọ ènìyàn àfi látara ajẹ́ni tí máa ń gbàgbé ní tá a ti mọ̀ so ní tá a mọ̀ wípé nǹkan ìlú máa ń bá ọ̀rọ̀ jẹ́ àwa ṣe àmọ́ ṣíṣe tá a ṣe ń gbà tá a ṣe ń lù ú làákàyè wa ó sunkún àgbàgbé àmà àti ṣetán ká tó mọ̀ pé ah ní tí mo ṣe lélẹ̀ nǹkan pè lè tìyánu nù. jahalu ò ní wípé àmọ̀ rárá pé nǹkan yìí máa ń bá àwẹ̀ jẹ́ ní yìí ti wá rọ́ọ̀lù nígbà tó rọ́ọ̀lù tán wọ́n ń sọ fún mi pé ah ó gbọ́ pé tó ni àwọn láì ní ọ̀tọ̀ ni mo gbàgbé ọ̀tọ̀ nínú ìmọ̀ ọ̀tọ̀ ni mo gbàgbé ọ̀tọ̀ nínú ìmọ̀ so ìyówù tó bá ṣẹlẹ̀ sí ni tó ṣokùnfà ìkó sínú nǹkan kan tí máa bá rẹ̀ jẹ́ ọlọ́ba Allah subhanahu wa fi wa kọ bí bá máa máa jẹ máa làwẹ̀ bàjẹ́ èyàn mọ́mọ́ bẹ́ẹ̀ tó ń gbà wẹ́ náfìlà àbọ́jọ́ àkọ́kọ́ Ramadan ó jẹ sààrì ó jáde kúrò lé ó wá padà dé nìkan bí aago bíi mẹ́wàá àláàdà tí máa ń ṣe pé àtúntò máa ti dé láàánú máa ti dágun mẹ́wàá bá ń lò ó máa ń mu kọfí ló bá wọlé pápápá ó bá mu kọfí ìkéèmù kan ó mu tán àbẹ́lẹ̀ míì ó ti sọ ẹ̀bà òkèlè ẹ̀bà bíi mẹ́fà ó ti sọ sọ̀rùn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹran àti pamọ́ ló bá jẹ tán ẹni a ah, subhanallah la ilaha illallah kódà ǹjẹ́ lọ́sí pé mo gbá rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ọlọ́ba Allah subhanahu wa ta'ala ó yá sí rẹ̀ kó mọ bá rẹ̀ lọ ẹgbẹ́ ìsìlámù ẹ̀sìn aláfíà ni torí ẹ̀ ìrìn tó gbogbo tó bá ti jẹ́ gbàgbé kìí ṣe ọ̀rọ̀ ọjọ́sìn nìkan gbogbo tó bá ti jẹ́ gbàgbé kò sí jíyà fún yàn lórí ẹ̀ bẹ́ẹ̀ ìjìyà kò sọyàn dẹ́lẹ́ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́run ní tó bá ti jẹ́ ìgbàgbé kò sí jíyà fún bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹni yìí ó lẹ́tọ̀ọ́ sí jíyà ara kò sí bó ṣe wọlé kọ́ mọ́. wọ́n asọ́dù ànàlẹ́bọ̀ àlùmọ̀gọ́dìyà tó wọ́n ní èyí tí ó rinlẹ̀ nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ ṣẹ́rí ìtàfà àkọ́kọ́ mú wá fún wa tí wọ́n pè ní ìmọ̀mọ̀ jẹ́ ìmọ̀mọ̀ mu eléyìí ni ìrìnlẹ̀ náà al-Qur'an al-Karim ní ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa sallam ọlọ́ba Allah minalokoitil aswad títí tí alifájà mi tí ó fi là sọmọ àti mùsùlùmí ilẹ̀ lẹ́yìn ẹ ti bẹ̀rẹ̀ àwẹ̀ nìyẹn o tí alifájà di òdodo bá ti là ẹ máa wá gba àwẹ̀ yín lọ títí tí òun fi wọ̀ àdáfi wípé nígbà tí alifájà di òdodo bá ti là àlàǹfààní àti jẹ àlàǹfààní àti mímọ́ nínú gbogbo ohun tí wọ́n ń pè ní jíjẹ tán pè ní mímọ́ àlàǹfààní rẹ̀ bó ṣe wulẹ̀ kó mọ̀ so kùránì ìṣẹ̀lẹ̀ yìí rẹlẹ̀ torí ẹ̀ gbogbo àwọn kan míì tí ó mọ jáde látara jíjẹ múmu ááyà yẹn òun ni òpó múléró ní táwọn àfáà tí wọ́n gbìyànjú lé lórí tí ìṣẹ̀ àdáàtì àwọn àfáà jókòó lórí ẹ̀ nínú àwọn kan ìgbàlódé àpẹẹrẹ irú rẹ̀ òun náà ni tí wọ́n pè ní al-ibar al-muqaddiya òun náà ni níta lè pè ní bí drip àbí abẹ́rẹ́ mi náà tó dá sí pé fúnyàn bá gbà á ní tí ó ṣe fún ni òun náà ní oúnjẹ yóò fún ni ní oúnjẹ yóò fún ni ó à ń jẹun ká lè lókun ni abẹ́rẹ́ tá a bá ti ń gbà láti lè lókun drip tá a bá ti ń gbà láti lè lókun jama òun náà ti bọ́ sípò oúnjẹ èyí ò mọ akọ ọlẹ́kọ̀ọ́ wípé ajá sí wípé kò pọn dandan wípé kó dájú pé ẹnu nítorí bá gbẹnu wọlé nìkan là máa ń pè ní yẹn jẹ ìpìlẹ̀ ni pé ẹnu lóúnjẹ máa ń gbà wọlé ṣẹ́rí ẹnu àti imú ẹnu àti imú ó jápọ̀ torí ẹ̀ nígbà míì tó bá jẹ́ pàpàpàpà láti imú rẹ yóò bọ́lẹ̀ sórí ahọ́n rẹ ló fi túta so ẹnu àti imú ọ̀nà tí oúnjẹ máa ń gbà dé ọ̀nà fún òun náà ní méjèèjì ohunkóhun tó bá ti wá gbàdẹ̀ nínú jíjẹ nínú mímu tíyàn bá máa máa ṣe bẹ́ẹ̀ ààwẹ̀ ti bàjẹ́ tá a bá máa máa ṣe bẹ́ẹ̀ ààwẹ̀ ti bàjẹ́ ìpìlẹ̀ nìyẹn ẹ wá rí gbogbo oríkèéríkè ara wa yòókù agbárí ni ọrùn ni ìbàdí ni ikùn ni ẹsẹ̀ ni àtẹ́lẹwọ́ ẹ̀yìn ọwọ́ apá ni ẹsẹ̀ ní gbogbo ẹ̀ bẹ́ẹ̀ lọ ní tó bá gbàgbé tó bá gbàgbé wọlé nǹkan ni àìsàn pé nǹkan kódà kí nǹkan ni kó gbàgbé wọlé kó wájá sí pé àwa sì nǹkan yẹn lọ́nà fún nǹkan ni kò bá wẹ̀ jẹ́ àyàfi tó yẹ iṣẹ́ tí nǹkan fẹ́ ṣe iṣẹ́ tí ó ṣe òun náà ni iṣẹ́ tí jíjẹ múmu máa ń ṣe lára tó tó bá wẹ̀ jẹ́ torí ẹ̀ bẹ́ẹ̀ bá gba abẹ́rẹ́ síbi ó gba abẹ́rẹ́ sápá ó gba abẹ́rẹ́ sí agbárí àbí ó gba sí kan nínú àwọn ibi tí veins tó wà lára rẹ̀ eléyìí ó bàwẹ̀ jẹ́ lópin ìgbà tí abẹ́rẹ́ yẹn ò ní ṣiṣẹ́ sí intan tí sẹ́nu tá a fẹ́ kó ṣe abẹ́lọ́wọ́n kọ́lọ́n kó lékún àlàáfíà oníkálukú wa ẹlòmíì yóò mọ bọ́sípò ìnira fún láti jẹun láti ẹnu àbí láti jẹun láti mú kódà pé oúnjẹ rẹ̀ ní àti ìbàdí ni wọ́n ti pàṣẹ ẹ̀sìn àbí àti èyí àbí ibi tó bá rọ̀ wọ́n lọ́rùn ni wọ́n ti pàṣẹ ẹ̀sìn irú ẹni bẹ́ẹ̀ kò ní àwẹ̀ tí bá ti ń gbá rẹ̀ bọ̀ àwẹ̀ ti bàjẹ́ tí o bá ti bẹ̀rẹ̀ àwẹ̀ olúbóṣe condition tó wà ní o lè bẹ̀rẹ̀ àwẹ̀ so á dé nǹkan méjì mú láàrin yẹn ò ní pé gbogbo tó bá gba ẹnu àbí imú tó bá gbà wọlé ìpìlẹ̀ ni kó jẹ́ nǹkan jíjẹ tó bá fi lè gbẹ́nà fún tó sọ̀kalẹ̀ àwẹ̀ ti bàjẹ́ tó bá dé ẹnu tó dé ẹnu tí ò dọ́nà fún jẹ̀mọ́ àwẹ̀ ò bàjẹ́ tó bá dé ẹnu tí ò dọ́nà fún àwẹ̀ ò bàjẹ́ àmọ́ tó bá dé pẹ́tọ̀ ẹ̀ta àti ń gbé mì lọ́nà fún wa tó sì gba ẹnu àbí imú wọlé àwẹ̀ ti bàjẹ́ kódà kó mọ́ jẹ nǹkan tí yẹn máa ń jẹ kó mọ́ jẹ nǹkan àmọ́ jẹ tó bá ti lè gba ẹnu àti inú tó bá ti lè gba bẹ̀ wọlé jẹ̀mọ́ àwẹ̀ ti bàjẹ́ tá a gbé ni àwọn onímọ̀ fi nílẹ̀ kódà bí yẹn bá gbé òkúta kékeré tó jù sẹ́nu tó gbé ni àwẹ̀ ti bàjẹ́ torí ojú pààna jíjẹ múmu òun ni ẹnu àbí imú àwẹ̀ ti bàjẹ́ ṣùgbọ́n tí ó bá gbàgbọ́ míì wọlé lára wa tí ìṣọ́nà méjèèjì yìí àwọn àwò ṣé iṣẹ́ jíjẹ múmu láfẹ́sìn nǹkan kó ṣe tó ẹ pé iṣẹ́ jíjẹ múmu ni àwẹ̀ ti bàjẹ́ tí ò bá rí bẹ́ẹ̀ kò bá wẹ̀ jẹ́. wọ́n ní sàwọn akẹ́nà fi ìlúwìrì àwòrán àwòjáta jìn àwòfin fam kàlíbẹ̀rù المهدية وإبر الإنسولين وإبرة التخدير الموضعي wọ́n ní yálà bóyá abẹ́rẹ́ ni wọ́n fi sí ibi vein ibi vein ibi iṣan wa àbí wọ́n fi sí ibi abẹ́ inú ara wa àbẹ́yẹ tí tá a máa ń pè ní insulin insulin injection èyí tí wọ́n bá ti lè lò bẹ́ẹ̀ kódà tó sùn máa wà hákìmù asọ́hìn ìdám yókùtìrì sọ̀mà yókùtìrì sọ̀mà bẹ́ẹ̀ náà ni abere sọ́hìn pàṣẹ ẹ̀jẹ̀ sí ara èèyàn jama ó ti bá àwẹ̀ jẹ́ kí ló dé torí pé ẹ̀jẹ̀ ìmọ̀ fún fun ni fún ní fun ni fún so kì í ṣe gbàtí ẹ̀ bá tó jẹ àbámukọ ẹ̀kọ́ gbóná àbámutí nìkan ló ń jẹ ara àwọn oògùn ń bẹ tó lè ṣiṣẹ́ oúnjẹ strength àtagbára táwọn nǹkan tá a máa ń jẹ máa ń fún ni àwọn kan míì náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n máa ń fún yàn ní nǹkan kan náà pẹ̀lú ẹ̀ torí ẹ̀ ní tá a láàrin méjèèjì ni pé èyí tó bá ti lè gba ẹnu àbí imú wọlé kódà kó má jẹ nǹkan tí yẹn ń jẹ kó má jẹ nǹkan tí yẹn ń jẹ kì í ṣe jíjẹ ó gba inú àbí ẹnu wọlé tá a fi gbé mi tá a sì mọ̀ọ́mọ̀ síbẹ̀ àwẹ̀ ti bàjẹ́ ẹni bá máa ń jẹ èékánná ìṣẹ̀lẹ̀ tí yẹn máa ń jẹ nígbà tí èsì rẹ̀ tí èsì ṣẹ́ wà àmọ́ ẹni bá mọ̀ọ́mọ̀ ní tó gé kánná rẹ̀ ó ti mọ̀ọ́mọ̀ tó bá gbé mi sọ́hùn àwẹ̀ ti bàjẹ́ ṣùgbọ́n ara máa ń jẹ èékánná ẹ̀yà gbọ́lódé kagbọ̀lúdé rẹ̀ nínú oṣù Ramadan pẹ̀lẹ́ pé kìí ṣe àládà tó dáa àmọ́ nǹkan ó gbajúmọ̀ dáadáa làákàyà àwọn ọmọ èèyàn máa ń lọ ọbẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ènìyàn so nítorí bá ti jẹ́ pé ẹnu àdímú ló gbà wọlé kódà kó má jẹ níta máa ń jẹ tó bá fi lè sọ̀kalẹ̀ sí ọ̀fun wa tá a gbé ni àwẹ̀ ti bàjẹ́ torí pé ọ̀nà tó gbà ọ̀nà tí jíjẹ mímu máa ń gbà ní. àmọ́ tó bá gbàgbọ́ mí wọlé ara wa eléyìí ni àáwò ṣé n ti máa n tí ó máa ni wẹ́pẹ́ tí máa rọ́pò oúnjẹ ni ti bàjẹ́ tí ì bá rọ́pò oúnjẹ àwẹ̀ ò bàjẹ́ àwẹ̀ ò bàjẹ́ torí ẹni wọ́n ní ọ̀gọ̀rọ̀ àwọn onímọ̀ ànàlùsọ́kùnà àṣàrjíyà التحميل اللابوس التي تؤخذ من الدبر تفطر الصائم وقيل لا تفطر الصائم وكذلك التحاميل المهبلية الخاصة بالنساء لا تفطر ونظرنا ونممه wọ́n ní kíní abẹ́rẹ́ tí wọ́n máa ń gúnyàn nídìí wọ́n lélẹ́yìn lè tó alẹ́tí tó kàn tó nílẹ̀ dọ́bọ̀ tó fàtírù àsáhì wàkílẹ̀lá tó fàtírù sáhì bí bíbà tí yàn tó máa ń bí ètò ìwòsàn náà ni tó kìbọnú ìwòdí fún ètò àlàáfíà àwọn onímọ̀ ní àpẹẹrẹ lórí ẹ̀ àwọn kan wò pé máa ń bá àwẹ̀ jẹ àwọn kan ní kì í ba àwẹ̀ jẹ àwọn kan ní kó máa ń bàjẹ́ àwọn wò ní wòye pé nǹkan ni a máa fúnni ní okun a máa fúnni ní agbára àwọn kan ní kì í bàjẹ́ àwọn wò pé rárá kì ṣe jíjẹ kì ṣe mímu so ìyapẹ̀nu bẹ láàrin àwọn onímọ̀ lè lórí wàkàtà àlìkà àti àmì ìlú alimọ́sọ̀tàlíyà alikásọ́ọ̀dù nìsà láti fọ́tò bẹ́ẹ̀ náà ni irú àwọn kan bẹ́ẹ̀ gbọ́dá pé àwọn obìnrin nìkan náà máa fi ń ṣe ìwòsàn fún wọn lélẹ́yìn náà nìyí kò bá àwọ̀ jẹ́ bó ṣe wọlé kó mọ̀ so agbani jíjẹ múmu eléyìí ti kílẹ̀ báwọn wọ́n mọ̀ ń tọ́lọ̀ alifájòrò sọ́ọ̀dẹ̀ ọ̀fìn fámìlì tọ́hánù yajibu alayhi ìkọ̀rọ̀jù ní fámìlì wọ́n lẹ́nikẹ́ni tó máa ń jẹun lọ́wọ́ ní sáàrì àlùfájàrí òdodo ó wá ń là mọ́ lọ́wọ́ nígbà tó ń jẹun tí èè jẹun tán bóyá ó ti gbé kèlè sọ́wọ́ àbó ti gbé sẹ́nu kèé gbé ni àbó ti wá oúnjẹ mọ́ra wọ́n ní ẹni tí ìfàmìhì tán àbẹ́ni tí oúnjẹ ń bẹ lẹ́nu rẹ̀ yẹ́jìbò àlejò kọ́rájìbò tá a bá ti mọ̀ wípé àlùfájàrí òdodo ó ti là ó di ọ̀ràn yàn fún wa ká pọ̀ jáde bẹ́ẹ̀ mú àzínú olùpẹ̀rù tó ń pẹ̀rù mi ọkàn wa balẹ̀ pé àà ó mọ̀ nípa àsìkò oorun wà ní as-salatu khayrun minan nawm ṣẹlẹ̀ ìtọ́ gbísẹ́nu tó ti wà lẹ́nu rẹ̀ tó kù díẹ̀ kó dọ́nà fún ó pọ̀ jáde bí ẹ bá máa máa gbé mi báwọn àwẹ̀ ti bàjẹ́ torí pé a ti ń jẹun nígbà tí àlùfájà ní òdòdó ó ti lànà àmọ́ tó bá yẹ pé ẹni tó ń pèrun ọkàn wa ò balẹ̀ lé lórí bọ́pọ̀lọpọ̀ àwọn olùpẹ̀rún lé nìjẹ́rí tọkàn balẹ̀ lé wọn lórí àwọn méjì kí wọ́n aṣọ́gbá látàgbò márùn-ún àgbẹ̀ mẹ́fà fi jọdún mẹ́ẹ̀ẹ́dógún tàájúrì làwọn eléyìí ń kí bẹ́ẹ̀ ni tàájúrì náà ń kí kìí sáré wọn àṣùgbà táwọn náà bá wo wẹ́dà á rí pé wẹ́dà ti yí padà ó ti ṣe lọ́tọ̀ọ̀tọ̀ wẹ́dà ti yí padà sókè yẹn fún wọn kí wọn àṣùbà àgọ márùn àbọ̀ àgọ márùn kù jẹjú mẹ́ra mẹ́fà kù jẹjú mẹ́ẹ̀ẹ́dógún jẹmọ a rí i pé ọ̀pọ̀lọpọ̀ mọ àtúnú ṣe gbára lé sókè yẹn bá ń bẹ ní àgbègbè pé mọ àtúnú bẹ ṣe gbára lé tó bá pẹ àṣàlá tó fáìrò mí nàná o àní ta lóhùn àwọn ọmọ bá ti wá lọ àmọ́ bá ti wá lọ àlùfájà rí òdodo ó ti yọ àmọ́ tá a bá mọ̀ ipò ti yọ yálà àdánù fúnra wa àbí wọ́n sọ fún wa jama ó ti di ọ̀rọ̀ yẹn fún wa ká pọ̀ ó jẹun àìgbèrè ẹ̀jẹ̀ sáré jẹun wọ́n ti pè mí lọ́wọ́ ẹ̀ sáré jẹun ẹ̀ sáré mú òkèlè méjì bẹ́ẹ̀ bó ṣe mú òkèlè méjì ni ó jẹ́ àárọ̀ lóúnjẹ o láàrú ìfúnṣe wọlé kó mọ̀ torí pé ó ti mọ̀ fún wọn ti pè é nù. ومن تعمد ابتلاع بقايا الطعام أفطر ولو بقدر حبة سمسم wọ́n ní bí ẹ bá mọ̀ mọ̀ wá gbé oúnjẹ mi lẹ́yìn ìgbà tó ti mọ̀ pé àlùfáàjà ní òdodo ó ti yọ kódà kó mọ́ ju dèdè dèdè kóró tọ́ǹpì samson lọ bí tá a lè fi dèdè ọkà bàbá lọ ó kàn ara gbé mi sọ́nà fún bàbá ẹni ńkọ́ ẹni ò láwẹ̀ẹ́. ويفطر من تعمد ابتلاء ما لا يؤكل عادة كحصاة كحصاة أو خيط أو فتاة السواك أو رطوبة السواك ونكام داجي بيضا ماما بني nǹkan tí àyẹ́pẹ̀ ló ń jẹ èyí tó ń jẹ àmọ́ àmọ́ máa gbé ni bí òkúta bí òwú ẹlẹ́mí yóò jẹ́ òwú bí aṣọ rẹ̀ ẹnu ló mú lọ àwọn arùn ló sì mọ́mọ́ gbèlú bẹ́ẹ̀. àwọn fatati siwak àbẹ́ àwọn ẹ̀rún pẹ́pẹ́ pákó tí ń bẹ lẹ́nu wa àfàwọn kó lọ kó bọ̀ labágbé ilé ọ̀rọ̀ tó gbà sí siwak àbí omi tó jáde omi pákó káàrún tó jáde àwa máa máa gbé torí àwọn eléyìí ni láì sí méjì tí yẹn bá mọ́mọ́ sí bẹ́ẹ̀ àwẹ̀ ti bàjẹ́ òun la fi sọ fún wa lẹ́ẹ̀kan pé gbogbo tó bá ti gba ojú ọ̀nà ọ̀fun wọlé ojú ọ̀nà ọ̀fun ta ní méjì ni ẹnu àti mú gbogbo tó bá ti gba bẹ̀ tó a fi gbé ni nǹkan ni àwẹ̀ ti bàjẹ́ bóyá oúnjẹ ni àti kìí ṣoúnjẹ àwẹ̀ ti bàjẹ́. tàbá máa ma gbòmùgbọ́n wàlẹ̀ yàgòrò ma yẹ kiri bí i ríkù síyàm àwọn ríkù sọ́ọ̀hì ní bàkọ́yà tọ́hánu bẹ́ẹ̀ la yìnkirihu rọ́dàhù wọ́n ní ogun ogun ọwọ́ ogun ara ogun ara àwọn lẹ́yìn mi àwọn. ìtọ́ ẹnu ìtọ́ ẹnu ṣẹ́kítà bá jẹun tán kọ́dà bó jọ nùnù ahọ́n rẹ àti ìtọ́ ẹnu rẹ ó sì fi fíìlì oúnjẹ tó jẹ ó sì mọ fíìlì ẹ̀ àmọ́ kò sí bó ṣe fọ́ ẹnu mi o lè gbé oorun yẹn kúrò nígbà tá a lo toothpaste a lò àlùfáàdà ló wá yọ kò sí bá a ti lọ sí ìlú kéèsì kìíní yẹn bóyá níbi ahọ́n wa ni àbí eyín wa ni eléyìí ni kò bá àwọn ìjẹ́kọ̀sọ wọlé kó mọ̀ tó kò sí bá lè ṣe tá lè dá padà. فإن امكنه رده وابتلعه بطل صوبة lórí ẹni tí ó bá gbé mi ó lọ mi tó yẹ pé ẹni yẹn ó bá láǹfààní àti tú nǹkan ọ̀nà aláǹfààní àti tú àwa tú àwa gbé yìí e. àwẹ̀ ti bàjẹ́ tó túmọ̀ sí pé tá a bá jẹun tàwa rí pé a ah, bẹ́ẹ̀ bí ẹ̀pà ata tá jẹ ìrẹsì tá jẹ wọ́n dín ata rẹ̀ ní ẹ̀pà ata rẹ̀ nìyí àwa filẹ̀ àwa rí lẹ́nu wa á tún dànù tó bá yẹ pé ká tó mọ̀ pé òun ni ó ti ta sẹ́rẹ́ bọ́sọ́dọ̀ fún ó ti lọ àgbòbàjẹ́ àmọ́ aláǹfààní àti tú tábà aláǹfààní àti tú táwa tú táwa mọ̀ọ́mọ̀ pé ni àwẹ̀ ńkọ́ ó ti bàjẹ́ wọ̀lá àfọlù ayẹ̀tọ̀ mọ́kùmọ́bọ báadá asọ̀hù wọ́n ní tó dáa jù náà ní pé tá a bá ti jẹ sàárì tán ká bu omi ká sin ẹ́ lẹ́nu gbogbo àwọn àwọn ràlẹ̀ ràlẹ̀ ń tá a jẹ àwọn pẹ̀pẹ́ rẹ̀ náà eléyìí omi a lè gbé wọn mi ìdábà tu á tu ìdábà gbé mi á gbé mi torí pé àlùfájà ní kọ́ kò tí kò tí ì yọ sògbà tá àlùfájà ló fi yọ nìyí tá a fi gbàgbé dálẹ́ ànímọ̀ rí àwọn ràlẹ̀ ràlẹ̀ ń jẹ lẹ́nu àmọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fúngbà tí ó di mẹ́wàá òun náà nínú àwọn ẹran tó ń rún ètò ìkànnì wọn lọ sápamọ́ ṣé oke aja ẹnu lẹ́gbẹ̀ẹ́ yín tó ní akàn wá ní tó bá wá bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ abẹ́ ọgbà ìdátò nǹkan kékeré náà nílé nílé yóò bàbá bá dé sóbi di ẹran ìyẹn bá lọ ní àwọn ẹtì bàjẹ́ àní gbé ni àmọ́ tó wáyé pẹ́tọ̀ fúra rẹ̀ fúra rẹ̀ ló ti ta àwẹ̀ ìbàjẹ́ wọ́n ilẹ̀ àtàmọ́tòmọ́gbọ́ asọ́ in yìlzímuhu àwòyẹ̀zámuhu àmọ́jú àlùmá ní oúnjẹ ní ìfàgbèjì wọ́n ní tí aláwẹ̀ tó bá bomi sẹ́nu tó fi yọnu nù wọ́n ní n tó pọn dandan fún un tó ṣe òun náà ni kó ṣe gbùdúgbùdú ó kù sẹ́nu wájú púpúpú ẹ̀hẹ́n ó gbọ́gbù gbọ́gbù náà máa ń pèlè ní èdè kó gbọ́gbù ẹ̀ kó gbóòtì gidigidi kó fi omi ni kó fi kó fi yọ nínú. wàlá yóò fèrè bí máa bá kìí fi sámi yìí ní àsárí máwọ́n mọ́tòmọ́tò. tó bá wá tú dànù tó ti gbogbo ẹ̀ dànù èyí tó wá sẹ́kù déédéé rálẹ̀ rálẹ̀ nínú omi tó fi yọ nínú. tó bá lọ sọ́nà ọ̀tún eléyìí ò rí ẹ̀jẹ̀ pé tá a bá ń ṣàlùwàlá à ń gbàwẹ̀ ní àmọ́ kírun a sì lè kírun láì mọ́ ṣàlùwàlá àlùwàlá ohun gbogbo sílẹ̀ lálàáfíà ká mọ̀ yọ lọ́nu torí ẹ̀ bàbá dé gbogbo àní ṣàlùwàlá tá a bomi sẹ́nu a bomi sẹ́nu náà ni a ṣe gbùdúgbùdú wọ́n bá ṣe gbùdúgbùdú a tù dànù tètè so a tù dànù òní èyí tó bá jẹ́ rálẹ̀ rálẹ̀ tó kọ̀kọ̀ mọ́ itọ́ láì ṣe pé a máa máa fẹ́ ṣẹ́ omi kù ká lè rí nǹkan gbélé eléyìí òyìn bá rò jẹ ọmọ máa nìyẹn àmọ́ àná ni eléyìí lò àti tún tá a ti sẹ́nu àti tún dànù sòyí tó wá ṣẹ́kù fún wa àbí tí gbéyàrá lẹ̀ rálẹ̀ nìyí eléyìí ó bá ọ̀nà fún lọ eléyìí ni kò bá àwọ̀ ẹ̀jẹ̀ torí Ànábì sallallahu alayhi wa sallam ó ní wàbáàlẹ̀ tẹlifíṣàn ìlà àtàkùnà sọ ìlà arábìnrin tá a bá sínú àwẹ̀ ká bomi tó pọ̀ fún ìsínú yọnùnù ìsínú yọnùnù omi tó pọ̀ lànà ọ̀gùn àmọ́ tá a bá ti wà nínú àwẹ̀ omi tá a fi sínú kó mọ́ pọ̀ omi tá fi yọnùnù náà kó nà mọ́ wàlẹ̀ yẹn sẹ́mu wo tẹ̀síìsì fan báyìí bá tún lọ bí láti bẹ́ẹ̀ ní alẹ́ ẹ̀yìn àwọn àfáàyè ni wọ́n kò gbé àyè máa yọnu nù tán táwọn adéka lọ wá bẹ́ẹ̀ handkerchief àbí hand towel táwọn aláwọ̀ fi ń gbẹ ẹnu wa àwọn à ń fi bẹ́ẹ̀ nu àtàkẹ́ ẹnu wa kó gbẹ alẹ́ mọ̀ pé omi tá a fi yọnu nù kò sí lẹ́nu wa mọ́ o gbogbo lẹ́yìn lè ìkọjá àlà ni ìkọjá àlà lẹ́lẹ́yìn o wọ́n mú ní xaarajà mi fámìlì dẹ́m fàtàlá àhùn mùtàmídàn afọ̀rọ̀. ẹnikẹ́ni tí ẹ̀jẹ̀ bá fẹ́ yọ nínú lẹ́nu rẹ̀ bóyá ó gira rẹ̀ jẹ àmọ́ wáyé bẹ́ẹ̀ wọ́n ní ètè àti ahọ́n wọn a máa jà àbí eyín àti ahọ́n wọn a máa jà tó ń bàtẹ yín àti ahọ́n bá jà ìyẹn pé eyín bí ahọ́n jẹ ẹ̀jẹ̀ náà ló jáde lẹ̀ ẹni lè yóò tún dànù àmọ́ tó bá tó mọ́ máa gbé ẹni ní àwẹ̀ ti bàjẹ́ àwọn ṣe kan bẹ táwọn ṣe ń gbọ̀n máa wà kékeré bẹ́ẹ̀ bá fẹ́ ní ìgbè kan lára wa wọ́n ní ká fẹ́ nu fà pé yóò tètè sàn gbogbo eléyìí ni jàìlíyà àìmọ̀kan ni ẹ̀jẹ̀ kì í ṣe ìwòsàn ó ṣe olè kó mọ ẹ̀jẹ̀ kì í ṣe ìwòsàn ó ṣe olè kó mọ àyàfi ẹni ẹ̀jẹ̀ bá gbẹ lára rẹ̀ wọn yóò gbẹ̀jẹ̀ àmọ́ kó mọ́ fẹ́ nu rẹ fa ẹ̀jẹ̀ àbí kó mọ́ gbé ẹ̀jẹ̀ nu rẹ gbé ẹ̀yìn rẹ yọ ẹ̀jẹ̀ wa jẹun bẹ́ẹ̀ ǹjẹ́ ló bá gbéra rẹ jẹ ló bá fa ẹ̀jẹ̀ àwọn lẹ́yìn bá gbá rẹ lọ́wọ́ tù dànù ká bá rẹ gan tù dànù àmọ́ tó bá ń bá rẹ lọ́wọ́ tó bá gbé ní àwẹ̀ rẹ ó ti bàjẹ́ wá sọ àmọ́ tí yorùbá máa máa gbèrú tóra pé kíní ló ta tẹ́rẹ́ nǹkan máa ta tẹ́rẹ́ ẹ̀fọ́ nígbà míì a sọ pé kí atápá wa lórí atáàtì máa pa ni lórí tán kásọmọ pátákà atáàlì ló pa wa lórí èyí tó fasábà di kátákó pa wa lórí ìlìjàmá kì í ṣe nǹkan tá a lè já padà fún ara wa ni torí ẹ àwọn akọ́lá mọ́mọ́ jẹ́ kátákó sápá wa lórí so nígbà míì ìrẹsì tí yàn án òórùn ata àwọn tán ni a máa fa kí ata kó sápàdé lórí kí ìsẹ́yìn kó fẹ́ lọ sọ kókó ọ̀rọ̀ náà ni wípé àwọn eléyìí táwọn gbé yìí tábà mọ̀mọ́ gbé àwọn nǹkan mi tábà mọ̀mọ́ gbé wọn mi àmọ́ mọ̀ gbé wọn mi tá a mọ̀ fáwọn gbà rẹ̀ lọ́wọ́ àwa gbé ni àwẹ̀ ti bàjẹ́ àmọ́ tá a bá mọ̀ mọ̀ gbé ni àwẹ̀ bàjẹ́ wọ́n lè sọ́fù ẹnìmọ̀ ìmọ̀ nìkan رخامة بعد وصولها إلى فمه وأمكانه إخراجها يبطل ولا أقول لك أنا علماء بكي أن في رخامة ونكلل هو لا في إمورة بسي إنورة بسي نكافا في سودان لبعضين أوجه بعدين torí pé torí ihò mú àti ẹnu wọ́n lè yàtọ̀ níta ibì kan náà yàrá kan náà ní méjèèjì yóò mú yọ̀wọ̀ yàrá kan náà yóò mú yọ̀wọ̀ torí ẹ̀ ní ẹ̀ bá ń ní kàtà á tó bá famú tó famú sókè kẹlẹ̀bẹ̀ tí rẹ yóò dé ẹnu rẹ tó bá ti dé ẹnu rẹ sídàánù tó bá gbàgbẹ́ lọ́wọ́ tó bá wá tún dáàrú tó wá mọ̀ mọ̀ lọ sí jama wọn ò gbé kíkú pé ẹni tó mọ̀ mọ̀ jẹun àwẹ̀rẹ̀ kọ́ ó ti bàjẹ́ wàlẹ̀ ń tẹ̀sí ìlà bọ́ọ̀hìrì fámìlì wàlẹ̀ mùkínú ìkọ̀rọ̀ àdìwọ́lá yóò fẹ́ àmọ́ nígbà míì ń ta fà láti mú àbí tó wá láti mú wa nìyí ó lè mọ́ bọ́ sórí ahọ́n wa tó pé tààrà ni ó mọ̀ lọ ìsàlẹ̀ ọ̀dọ̀ fún wa àmọ́ wáyé bẹ́ẹ̀ tó bá ti rí bẹ́ẹ̀ àwọn eléyìí ni kò bá àwẹ̀ jẹ́ torí pé àníkàpá láti mú un jáde látẹnu. فإن كان جائلا أو ناسيا أو غير متعمد لا يفطر àwọn eléyìí tá a sọ yìí so àwọn eléyìí tá a sọ yìí wọ́n ní tó bá pín ẹni lè ó bá gbàgbé ìbá ìsọ fún wa gbàgbé ló mu òrántí bí à nǹkan ìmọ̀ ń bá rẹ̀ jẹ́ ó ti wá á sòhánà làpẹ́ lè fi gbé kẹ́lẹ́ ìdẹ̀ yìí o àwọ̀ ẹni mo bàjẹ́ àbẹ́ni tó gbé ilé kan kó tó mọ béèrè ìdájọ́ rẹ̀ pé a ìṣáà fẹ́ dàkún kí ni ìdájọ́ tó gbé kẹ́lẹ́ ìdẹ̀ mi à gbé kẹ́lẹ́ ìdẹ̀ mi ó sì ní kápá àti tí ó tí ó tó gbé ilé àwọ̀ ah, ẹ̀ torí ẹni bẹ́ẹ̀ ààrẹ rẹ̀ bàjẹ́ torí pé kò mọ̀ ní tá a bá ṣe látara àgbàgbé àbí látara àìmọ̀ olúwa wa ọba dẹ́dà ọba láàánú ni ó ṣe àmójúkúrò fún wa lé lórí sọ eléyìí ní tó rọ̀ mọ́ gbogbo ètò táǹpẹ̀ ní jíjẹ mímu tó ní ṣe pẹ̀lú ẹni tó ń gba rẹ̀ yálà rọmọgán àbí kìí tó ní ṣe pẹ̀lú ẹ̀rọ ẹlẹ́ẹ̀kejì nínú tí máa bá àwẹ̀ jẹ́ òun náà aljimá aljimá òun náà ni kí ọkọ àti ìyàwó ọkọ àti ìyàwó tán fẹ́ra wọn pẹ̀lú táǹpé ní àkùbùnìká àfẹ́yì látara èso ìdí wọn wá bára wọn láṣepọ̀ òmìnira bọ́kọ àti ọba gbára wọn láṣepọ̀ ọ̀wọ̀n sọ́ọ̀hìn lọ́sàn gbáwẹ̀ lọ́wọ́ tí bá ti dájú bá sọ láti káyọ̀ nínú náà ó ti dèwọ̀ fún kìíní wọn nìyí láti bára wọn ṣe eré lọ́kọláya eré oyún eré oyún láti ìbẹ̀rẹ̀ títí kí tó ti wọ̀ wọn ò wọn ò فعليه القضاء والكفارة فعليه القضاء والكفارة هو شيء àwọn ọjọ́ ní wọ́n dá padà wọ́n tún wá ṣe ìtànà nǹkan méjì níbẹ̀ lọ́rọ̀ yìí lọ sọ̀rọ̀ tó lékè lọ́rọ̀ àwọn mímọ̀ àwọn àfáàbí wọn ní kàfárà nìkan ni ó ṣe pẹ̀lú ṣe kọ̀dọ̀ ṣẹgbọ́ àwọn kan ní yóò ṣe kàfárà a tún níta ń pè ní kàfàrà ni wípé yóò san ọ̀ràn lórí ẹ̀ kọ̀dọ̀ wù ní wípé ààwẹ̀ ọjọ́ òun ti bàjẹ́ látara tí wọ́n ṣe wọ́n sì dá ààwẹ̀ ọjọ́ òun náà padà òdì méjì báwọn lẹ́yìn ọmọdún wọ́n á dá ààwẹ̀ ọjọ́ yẹn padà wọ́n á tún wá ṣe ìtanràn àwọn mìíràn onímọ̀ ní kọ̀dọ̀ wù wọn ò ní ṣe ààwẹ̀ ọjọ́ òun ò ní dá padà àtàkì wọn fi dá padà ìtara kàfàrà ni wọn ṣe kò sí nínú àwọn àfáàkùsí àfáàkẹ́kẹ́ tabawo láti gbàtà nàbí sàlọ́mà fún àti sọ tó dìbí àsìkò yìí nínú àwọn àfáà dáadáa tí ó sọ yìí pé ọ̀dọ́ òwú nìkan ni ó sàn yóò kàn san àwẹ̀ ọjọ́ òun nìkan ah, kò sí nínú àwọn àfáà kò sí bẹ́ẹ̀ dẹ̀ ni kò sí nínú àwọn àfáà náà onímọ̀ náà àwọn àfáàlá ńlá tó sọ wípé kàfárà kò ní tán kò sínú àwọn àfà ẹnu wọn kò lórí kàfárà ìtanà àmọ́kọ̀ọ́dọ́ ọ̀hún ìgbẹ́lẹ́ ni mo ti kò àwọn kan ní kàfárà ti rọ́pò kọ̀dọ̀ àwọn kan náà yóò ṣe kọ̀dọ̀ á ti ṣe kàfárà tàbára àwọn àwọn òbílẹ̀jẹ́ láwùjọ wa nílẹ̀ Yorùbá tó rájú ní wọn nínú àwọn ọmọlẹ́yìn àwọn mọ́ríkàtì tí wọ́n mọ̀ sọ wúruwúru wọ́n mọ̀ ní ara kò sí kàfàrà kankan tí ó ṣe kò sí kọ̀dọ́ olùkan náà ni àdéhùn tó wá sọ bẹ́ẹ̀ bọ́ àwọn ẹgbẹ́ gbogbo yẹn ní yọ̀ọ́bì jàmá àwọn àfáà bú nìyẹn anábì sọ aláà sọ sọ fún wa gẹ́gẹ́ bí abdullahi bin musulmi rabi allahu ta'ala abu shalaye oníkàkọ́ lánàá rasulillah sallallahu alayhi wa sallam kàkọ́nù ìlànà bí sọlọ́mọ́ sọlá mú igi igi pẹ̀pẹ́ ó wá fa ìlà kan tààrà wọ́kọ́kọ́ kò túùtọ̀ yẹ̀mí náà wọ́n ṣe náà lẹ́nu aláàbí wa fa igi tó fi pẹ̀pẹ́ mi ó fi fa ìlà lápá ọ̀tún sósì èyí tó fa tààrà yẹn àmọ́ àwọn ọ̀nà tó fà lápá ọ̀tún ó pọ̀ àpò òsì náà ó pọ̀ àmọ́ èyí ló tọ́ tààrà ní ẹyọ kan ni anábì sallallahu alaihi wasallam ni hàdà tọ̀ríkì àwòhàbí tọ̀ríkì oníṣẹ́ rí èyí mo fà sòsè mi ìlànà òun nìyẹn tọ́nà òun fi ràn wọ́n. wàhálà ètò ṣẹ̀rí àwọn tọ̀tún tó sì tó pọ̀ yìí wàhálà ètò gbogbo àwọn ilé wàhálà ètò gbogbo àwọn tọ̀tún tó sì yìí ọ̀nà ìgbẹ́lẹ̀ o ọ̀nà anámi o wàhálà kúndùn sẹ́ẹ̀dẹ́lẹ̀ ṣe tọ́ ọmọ yẹn jòrò rẹ̀ yìí ṣẹ́rí kọ̀ọ̀kan nínú àwọn ọ̀nà tọ̀tún tó sì ń lè ẹ máa rí àwọn ọ̀tá ọlọ́run àwọn tí wọ́n mọ tẹ̀sìn ọlọ́run ọba rú wọ́n mọ ọbẹ̀ lójú pọ̀nà kọ̀ọ̀kan tí wọ́n sì máa fa àwọn èèyàn sí. ànábì sallallahu alaihi wasallam lẹ́nu tó bá jẹ́ pé wọn ẹni ń sori ibú ẹni ń ṣìnà ẹni ń kùnà àbẹ́ni tí bá jẹ́ pé wọn tó ń lọ tààrà ẹni nì yóò là yóò sì jèrè sòtòrí ẹ ẹni bá máa máa báyàwó rẹ̀ láṣàpọ̀ ní ọ̀sán ààwẹ̀ nígbà tó gbà lọ́wọ́ yẹn ni ààwẹ̀ Ramadan yóò ṣe kọ̀bọ̀ fàálẹ̀ ìkọ̀bọ̀ kẹfàárà wọ̀nyà ètò kúrọ̀ kọ̀bà kọ̀bọ̀ òun ni kò san gbèsè ààwẹ̀ ń padà tọ̀ kẹfàárà ní tí ó ṣe yóò wà ẹrú tó túlẹ̀ ẹrú tó túlẹ̀ fàílẹ̀mù lẹ́gbẹ̀ẹ́ tí ò bá wá rí ẹrú tó túlẹ̀ tó sì ló wà fẹ́rẹ́ ẹrú àbí ó ti ẹ̀rí ẹrú kò sí owó fún láti rà á sọ́ọ̀mọ̀ ṣàárọ̀ yìí ni mo tata àbí àyìn yóò gba àwẹ̀ oṣù méjì léra wọn yóò gba àwẹ̀ oṣù méjì léra wọn láì ní sinmi láì ní dánu dúró fàyínlámi sẹ́tì tí ò bá ní kàtà àti gba àwẹ̀ oṣù méjì léra wọn after ana sitina miskina. yóò bọ́ àwọn aláìní ọgọ́ta aláìní ọgọ́ta yóò bọ́ kìí ṣe pé yóò gbó jẹ fẹ́nìkan oúnjẹ èèyàn ọgọ́ta fẹ́nìkan rárá aláìní àwọn aláìní ọgọ́ta máa ń káka wọn máa ń tún sírì tí èpè ọgọ́ta yóò wá púpọ̀ kan wọn ní ni yóò fún wọn ní múdù múdù tàbí múdù mẹ́rin láti yọ ìdá kàfẹ́tì kan ìdá kan ìdá mẹ́rin rẹ̀ òun ni táàpẹ̀ ní múdù kan fẹ́yà fún ní sọ́dọ̀rọ̀ mọ́rin tẹ̀mú sọ́dọ̀rọ̀ aṣọ sọ́ọ̀n yóò tó ní kíyàn máa jẹ nìkan bíi fifteen sọ́ọ̀rùn yẹn ní gbogbo papọ̀ tàbá síbẹ̀ lẹ́ànà sàn arba'atu abdad ṣe àpéjú tàbá fẹ́yà jákà sọ́ọ̀rùn kan. òun lórí kan bí wọ́n ìṣòro bàbá yìí òun ni jọ nìkan náà kan chocolate sọ́ọ̀wù kan làá máa ń jọ fẹ́ nìkan tá a bá rí sọ́ọ̀wù mútù mẹ́rin ló ṣe déédéé irú ẹni kó aláìní sixty. tó ṣe àti aláìní kọ̀ọ̀kan yóò fún wọn ní sọ́ọ̀rù kọ̀ọ̀kan wọn ni lẹ́yìn náà sọ́ọ̀rù àgbà fún àbẹ̀rẹ̀ tó bá rí bẹ́ẹ̀ nípa bá wá sí gbogbo iye sọ́ọ̀rù tí ó padà jẹ yóò jẹ mélòó yóò jẹ mẹ́ẹ̀ẹ́dógún ajẹ́ mẹ́ẹ̀ẹ́dógún so múlù mẹ́rin tá a bá multiply four four times sixteen yóò fún wa ní sixty ó ti ṣe déédéé ìdí ó fún àwọn ènìyàn وتقدم ذكر خلاف أقوال المؤثرين في تقدير المد فالخمس عشر صاعا على بعض الأقوال الصادقة في تقدير الصاع 30 كيلو من الأرز أو 36 كيلو من البر لأن الصاع من الأرز 2 كيلو تقريبا والصاع من البر 2.40 كيلو جرام تقريبا ويجوز في الكفارة أن يطعم المساكين طعاما مسبوقا. So ليلة فاتوا ما شاء الله àwọn àlàyé tá a mú wá lánàá nípa tí à ń pè ní ìtanràn ìyẹn ní èdè múdù ní ìbámu sí òṣùwọ̀n ìdálódé àti àwọn ìyá àgbà tí mẹ́lẹ́ àná onímọ̀lẹ́ lórí. wọn ní bákan náà ó tọ́ fẹ́lẹ́ lè àwọn aláìní lè ó lè fún wọn ní oúnjẹ tí wọ́n ti sè tó bá dé ìlú àpò ìdájà àpò tó bá sè é ó ṣe ń jọ lọ́sùn sì fẹjá lé jama yóò bọ́ èèyàn sixty ó sì fún ọbẹ̀ ọ̀tá mi. wàlàwà yóò tẹ̀ ẹ́ tẹ̀ ẹ́ mọ̀ fún máa àyà wọlé yá yáli wàlàwà ìkólé yá mi mọ̀ sí náà wọ́n ní ó lè fún wọn lóúnjẹ lè ní lójoojúmọ́ yìí pé kó bọ́kàn lẹ́nu kó ti bọ́kàn lọ́la kó bọ́kàn lọ́tùmọ̀ tó fi pé ó sì lè jẹ́ wíyá lálẹ́ náà ló ń fún wọn kò sábúrú mbẹ wàjúmúrò ulama anna zawjata idha tawa'ati zawjaha ala al-jima' fi nahar ramadan fa alayha al-qada wal-kafara mithlu zawjiha wọ́n ní tó bá dá sí pé ìgbà tí ọkọ tó ń ọkọ tó báyàwó rẹ̀ láṣepọ̀ lọ́sàn-án rẹ̀ ìyàwó náà padà juwọ́lẹ̀ fún yà á ṣeré ah, àfáà mi ọ̀sán àwẹ̀ láwa a sì ń gbà lọ́wọ́ ọlọ́run ò fẹ́lẹ́ yìí máa wọ̀ ní ẹ̀ ọlọ́run ó darí jù wá tọ̀ ọlọ́run ó darí jù wá o ọlọ́run ó darí jù àlẹ́ ìlú náà bá ju wọlé so ìyàwó náà gbà ọkọ ló gbé wá ìyàwó gbà àbíyàwó ló gbé wá ọkọ náà wá gbà tọ̀ táwọn méjì bára wọn ṣeré eré oyún lọ́sàn-án àwẹ̀ ikọ̀ kan nínú wọn ni ó ṣe kọ̀ bọ́ọ̀. ìkọ̀ọ̀kan nínú wọn ló kàfàrà ló tara wọ̀nyí na kàrà ha alàlùjùmá kàfàrà tún àlẹ́ yìí wàdà àmọ́ tíyàwó bá yarí kalẹ̀ ọkọ wa jẹ́ ń pa ó jẹ́ ń pa ẹ̀mọ̀ egungun ọkùnrin ò dàbí ojúmọ́ obìnrin ọkọ ọkọ jẹ́ ó wá báyàwó sì sí arábìnrin mi kò sí kankan tí ó kódà ó sì láwùjọ. Allahu akbar òun ní àwẹ̀ bí ọkọ bá ṣe yàrá mi tó ṣe tán arábìnrin tó máa bá àwẹ̀ rẹ̀ lọ ọlọ́ba àwẹ̀ rẹ̀ lọ àmọ́ ọkọ yóò san gbèsè ọjọ́ ó sì ṣe ìtara rẹ̀ ẹgbẹ́ bá ṣe ṣàlàyé. wọ́n áhàwá tún àǹtàkùn iye lóúnjẹ tó àlùmọ̀kọ́rá ha sí àmàgálítà lẹ́yìn àfáàní ṣùgbọ́n tó dáa ọ̀dọ́ àdúgbò bẹ̀rẹ̀ kóun náà kó san gbèsè àwẹ̀ ọjọ́ bí ó bá tẹ̀lé ṣe ìtàn ọmọ ìjà máa fi yọ mí láti mọ ọkọ̀ fọ́nrán kan lẹ́yìn bá báyàwó sùn ìyẹn báyàwó rẹ̀ ló pọ̀ ní ọjọ́ méjì ọjọ́ sátọ̀dé nínú àwẹ̀ ó tún wáyé jọ sànńdé à yóò san gbèsè ọjọ́ méjèèjì yóò sì ṣe ìtàn náà fún ọjọ́ méjèèjì lọ́tọ̀ ọmọ ní àjẹsà lè kẹfà ara wa bá kẹ́ ẹ́ tó àwọn tó bá yẹ pé tọ ọjọ́ kan tó wáyé ọjọ́ kan ó ṣe láàárọ̀ ó bá yàwó ẹlòpọ̀ lọ́sùn àní láàárọ̀ ó tún dọ̀sán tó bá lòpọ̀ kọ̀dọ̀ nǹkan ni ó ṣe torí pọ́jọ́ kan náà ló wáyé tó gbogbo iye ìgbà tó bá rí títì rẹ̀ ní ọjọ́ ni ẹyọ kan náà ọjọ́ kan náà kàfàrà kan náà àmọ́ tó bá wáyé lọ́jọ́ kan ó tún wáyé lọ́jọ́ míì iye ọjọ́ tó bá ṣe náà ló ti ṣe pọ̀ lọ́wọ́ àwọn ọjọ́ á sì kàfàrà fún ọjọ́ kọ̀ọ̀kan. wọ́n máa ń àjùdá amẹ́ríkà fáàrọ̀ bákìyà tó ti dé nàbí ẹnikẹ́ni tó bá dájú pé ó kó sínú ọ̀ràn yìí tọ̀ kàfàrà ìtànà tó yẹ kó ṣe ó wá bẹ lọ́rùn rẹ̀ kò wá ní kápá àṣìṣe kò lówó àti kẹrù bẹ́ẹ̀ kò sì ní kápá àti gba àwọn oṣù méjì òṣèlú wà kíkọ́ aláìní ẹlẹ́nìyẹn kó mọ̀ pé gbèsè ó lè ó ń bẹ lọ́rùn rẹ o wà ìdàmà tẹ́jọ́ kàfàrà tó to bẹ ti ha kí fẹ́rùmọ́tì ní àrùnmọ́ bìjìmá wàlọ́kẹ́ ní muharrama kàfínà wàlúwàtọ̀ ní gbèsè yẹ ó ń bẹ lọ́rùn rẹ وأن وعندما تجد الكفارة بانتهاك حرمة النهار رمضان بالجماع ولو كان محرمة كسنة والباطل وأن ìtara ìtara yẹn ni ìtara tí ó ṣe òní torí wípé tó òní pé ọ̀sán àrò ló wá inú àwẹ̀ òun ni inú ọ̀sán àwẹ̀ òun ló súnmọ́ ìyàwó ló bá ìyàwó lò pọ̀ fi kàfàrà tó bá yẹ pé ṣìnà ìní pé yóò san yóò ṣe kàfàrà ó bá yàwó ní àwọn olùkọ́ ẹni tí ò lẹ́tọ̀ọ́ sí ó bá lọ́tọ̀ lọ́sàn-án àwẹ̀ yóò ṣe kàfàrà a ṣe tọ̀dọ̀ a lè ṣe kàfàrà wọn ní kó dàgbà tó lọ́dọ̀ tó tọ̀ ọkùnrin bọ́kùnrin ló pọ̀ náà òun ní oṣù kàfàrà ọkùnrin bọ́kùnrin ló pọ̀ bóbìnrin lóbìnrin ló pọ̀ tó bá tó bá lè ṣàgbákòrò nǹkan bá ní àbẹ́lẹ́ ọ̀pọ̀lọpọ̀ sọ wà kúrò mẹ́ àwọn kan ní àdánwò tí wọ́n nà alhamdulillah tọ́lọ̀ sọ àkúrò níbi tó fi dán wọn wò sòbí yẹn bá ń gbá òtí bá ń lọ kó sínú nǹkan báwọn yóò ṣe ìtàn àwọn wàlẹ̀ àtẹ́tì ló kàfà àwọn ọ̀sán ìdá àtàlà ìgbìjìmá sọ́gbọ́n ìrọ̀yẹ̀rẹ̀ lọ́mọdán fasọ́bì kọ́bọ́ wọ̀nà burú wà mọ́ ìdíkàlẹ̀ wọ́n ní ẹ̀tọ́ sí pé inú oṣù rọmọdán tá a bá sínú oṣù rọmọdán bóyá ní ní ó ń san àwẹ̀ ọ̀ràn kan tó wà lórí rẹ̀ àbúté dá àwọn rọmọdán padà táàkì sínú oṣù rọmọdán lórí ẹni tí àsopọ̀ tá a wà yìí àwọn arúgbó ẹnìkan nìyí lánàá rọmọdán ẹ̀yọ̀ kan tó jẹ́ láti ẹ̀ ó bẹ́ẹ̀ dá padà lánàá ìyẹn ni ọkọ̀ wá dé nǹkan bí àsopọ̀ zórí ló bá lọ báyàwó ẹ̀ láṣẹ pọ̀ sẹ́ni sí ó ṣe ìtanràn àdúgbò ní ṣe ìtanràn nítorí lékèwé náà ni pé kò ṣe ìtanràn àwọn àfáàmì náà wọ́n sọ pé yóò ṣe tànà náà ni torí pé àwọn rìmọ̀dán ni so àmọ́ àwọn mi wùkú rárá ìtànà tí yẹn bá ń ṣe látara pé yẹn gbọ́dọ̀ ní ló pọ̀ lọ́sàn-án àwẹ̀ kìí ṣe nítorí àwẹ̀ àwọn tó bá wò ó torí àwẹ̀ ni àwẹ̀ tá ń gbà yẹn bí bá ń gba ọmọ tó ń san ọmọ dáadáa padà nínú oṣù míì tó bá ṣe bẹ́ẹ̀ náà ìtànà wà ló ṣe tànà náà àmọ́ ọ̀gọ̀rọ̀ wù wípé torí oṣù yìí oṣù rọmọdán ni sọ̀rọ̀ táwọn òṣèlú pé oṣù lè lè yí tọ̀ bí ìyàwó wa ń sọ rọmọdán padà káàkiri oṣù rọmọdán tó bá kọ lù kò sí tànà. lábẹ́ bẹ́ẹ̀ ìnzáàlú yìí ti lè yàtọ̀ lọ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni kó dá sí pé omi lọ́gbọ́lọ́gbọ́ táǹpé ní spam ìyẹn máa máa mú jáde lára yẹn ó máa máa mú jáde lára rẹ̀ wọ́n lé lẹ́yìn ní a máa bá àwọn jẹ́ fẹ̀yìntì àtàtà bàbá àfáàhì ti ìnzálẹ̀ ìmọ̀lẹ́ بفعل منه كتقبيل أو لمس أو سماء فسد صومه wọ́n ní ẹni tó ń gba àwẹ̀ tó wá fa sábàbí tí adùn ara rẹ̀ fi jáde yẹn mọ̀ níyù omi tí wọ́n jáde lójú ara ẹni mẹ́ta ni a ní alùbàdíyù a ní alùmàdíyù a sì ní alùmàdíyù alùbàdíyù eléyìí máa jáde tí yẹn bá ń gbé tọ̀ à ń gbé tọ̀ àbá ń gbé yàgbẹ́ àmọ́ jáde ó dàbí àmúkú bí ẹ̀kọ́ alùmàdíyù eléyìí máa jáde nígbà tí yẹn bá ń ronú adùn. àbí yẹn fọwọ́ ra obìnrin ìyàwó rẹ̀ láà eléyìí ó dàbí omi funfun funfun báláwo funfun báláwo ṣẹ́ni kìíní kejì yìí tí máa ń jáde lára èyí mọ̀ obìnrin yìí mọ̀ ọkùnrin yìí mọ̀ tí bá ń jáde ẹ̀wà rẹ̀ kẹta onáńpẹ̀ ní níyù onáńpẹ̀ ní spam eléyìí òun ó kí pọ́pọ́ àwọn obìnrin tí wọn ò kí bí tọ́pin àwọn ọkùnrin funfun àwọn obìnrin bíi yélò báyìí yélò rẹ́súrẹ́sú kò sígbà tí ó jáde tẹ́ni tí ó ní ara ò ní mọ̀ pé nǹkan fẹ́ jáde lára rẹ̀ torí yóò mọ gbóná jìgìjìgì láti jáde eléyìí òní ní máa òun rí ọmọ òní máa di ọmọ tọ ẹni bá wá fi nǹkan kan tó fi fa sábà bí kí eléyìí kó jáde lára rẹ̀ kí sáàmù jáde lára rẹ̀ yálà ọkùnrin ní àbóbìnrin ni bóyá ó ń kí ṣe ìyàwó rẹ̀ ó ní òbí lọ́gbọ́lọ́gbọ́ bá jáde àwọn lámsìn àbótí ẹ̀dínmú àwòsí náàyìn àbótí ẹ̀fí abẹ́ rẹ̀ ṣeré abẹ́ ara rẹ̀ ló fi ń ṣeré wọ́n pè ní masturbation wọ́n sọ̀dọ̀ sọ mú ààwẹ̀ rẹ̀ kọ́ wọn ló ti bàjẹ́ wà lẹ́yìn ọ̀dọ́ ọ̀hún dúró kẹfàrà yóò san gbèsè ọjọ́ òun àmọ́ ọláìkóhùn mi yìí kò ṣe àṣepọ̀ pẹ̀lú obìnrin tó ti jáde so ìdípàṣepọ̀ ló bí ìjáde rẹ̀ òun ló fọwọ́ ara rẹ̀ fàjíjáde rẹ̀ oníṣe ìtaràn kọ̀dọ̀ nǹkan náà ni ó sùn. وإذا عزل المني في حال النوم لا يبطل صومه ṣùgbọ́n tí ó bá bẹ lójú oorun ó sùn lọ́sàn-án àwẹ̀ àbí rọ̀lẹ́ àbí láàárọ̀ ó sì gbá àwẹ̀ ló bá lálàá lójú ọ̀run pé wọ́n àti ìyàwó òun láṣepọ̀ máa ti èjì òṣòkòtò rẹ̀ fọ́ òṣòkòtò rẹ̀ fọ́ ó ti tútù òṣòkòtò rẹ̀ ti tútù tọ̀ bóyá tútù ní jama mùsùlùmí wọ́n ní yóò ṣe àkómọ̀ pé àwẹ̀ òun àwẹ̀ ò bàjẹ́ torí pé kò sí làákàyè bẹ́ẹ̀ ojú oorun ní bẹ́ẹ̀ kódà bí yẹn bá jẹun lójú oorun tó sì jí tó pé kò ń ti lé jẹmọ kó mọ bá wẹ rẹ lọ bẹ́ẹ̀ ni tó bá náà ti bomi lójú ooru tó bá jí kó mọ bomi <laughs> lé o kó mọ bomi lé kó mọ bá wẹ rẹ lọ gbogbo tó bá ṣẹlẹ̀ sí wa lójú oorun náà àwọn kan ti máa bá wẹ jẹ àwọ̀ ẹwà kò bàjẹ́ wọ́n lè hasọ́ àná kúrú dẹ́gbẹ̀dì láyé kiri sọ́ọ̀bù wọ́n lè tó lékè èyí ti máa jáde látara pé à ń fara ro ìyàwó wa àbá bímú omi funfun tá a sọ ní kí mọ́ jáde tá a kì í mọ̀ eléyìí ní kò bá àwùjẹ lákín yóò ń pèsè àjọrọ sọ́yìn àmọ́ ìmọ̀ ní ẹ̀sán gbàwẹ̀gbàwẹ̀ ìmọ̀ dínkù kí ló rò ó náà wẹ̀ oṣù jọ́sìn ní oṣù àwẹ̀ alẹ́ oláǹfààní tó wà síyàwó rẹ̀ kẹsẹ̀ gbogbo tó ń tòdéré àmúmọ̀ ọba ti ń gbà rẹ̀ lọ́wọ́ tó kàn ojú ìpọn kírun máa ṣe ẹ̀díkúrò máa ṣe tìláwà máa ṣàwọn. àkàrò ẹ̀ ìdásíkò láti ṣe ìgbà mọ̀tàn báwọn torí ẹ̀ ẹni bá mọ̀ mọ́ tó fa tí ìtàkùn ní mẹ́bí split máa ń pè split tó bá fi jáde lára ẹni so àwọ̀ kò bàjẹ́ àmọ́ ládàá òǹkọ́ òdin òye kọ́ra olè fáhìm tàkùnbẹ́ ní ọjọ́ jáde إذا خشي على نفسه تحرك الشهوات التي قد تجري إلى فساد صومه بالجماع أو إمناع أو إنقاص عدد صومه بنزول النبي وني وقع fún ẹnikẹ́ni tó bá mọ̀ nínú àwọn ọkọ̀ ọlé tó mọ̀ pé tóun bá kíìsì ìyàwó òun ìkíìsì ìyàwó òun nìyí òun páyà kó mọ́ kó o sínú fìtínà wípé kíìsì lásán yóò padà wá di tó wọ́n fẹ́ báyàwó òun ṣeré ara rẹ̀ ó sì di rí pé nítòkù náà ni kan gbéra wọn sórí ibùsùn tó bá ti mọ bẹ́ẹ̀ èèwọ̀ ni fún ọ kó kíìsì ìyàwó rẹ̀ èèwọ̀ ni fún ọ torí pé àlùwàsílà ilẹ̀ ìtàwà àrùn èyí tí ó bá ti mú wa kó sínú tọ́lọ̀ tó ṣe dé ìwọ̀ ó náà ti dé ìwọ̀ ó ti dé ìwọ̀ ṣùgbọ́n tó bá yá pẹ́pẹ́tọ̀ kò sí ìkíìsì ìyàwó ìgbẹ́nulé ìyàwó rẹ̀ níwájú ọpọ́n orí àbẹ́ẹ̀nu ẹjọ́ kí sara yín tí ò bá ti ní níbi sí pé ẹ̀ bára yín láṣepọ̀ kò sá burú mẹ́ bó ṣe olè kó mọ̀. so tó yẹ pé kí ṣe bá ti wá lédi ẹ sí ìbára yín láṣepọ̀ àbí yóò lédi sí kí àtọ̀lọ́gbọ́lọ́gbọ́ ó jáde lára rẹ̀ àbí yóò lédi sí kí omi funfun ni náà pẹ̀lú sílíì tí ó jáde lára ẹ̀mí eléyìí lè tí máa ń dé ládàá òkú tọ́ wọ́n ti pọ̀ fún wa nígbà náà wàkílà tó fà bọ̀ kọ́bùlà ilẹ̀ àkáṣe ọ̀sáàdù sọ́ọ̀bù wọ́n tá a bá ti mọ̀ wípé ìkíìtì ìyàwó yóò jẹ́ kí ààwẹ̀ wa kó bàjẹ́ òun náà ti di haram ó ti di wọ̀nyẹ́ o fàyìn àmìnà sọ tí olùgbàwẹ̀ tọkàn rẹ bá balẹ̀ wípé tó bá kíìtì ìyàwó òun kò sí kankan tí ó mú nkọlù nínú òfin ọlọ́run kò lè bá òun jẹ́ wàhálà sọ jáde ní pàṣẹ sọ́ọ̀mù ọkàn rẹ̀ ti balẹ̀ náà gbé ìyàwó òun dání òun náà gbọ́ yé kò ju káwọn kéèkì lọ. ọ̀nà sọ̀rọ̀ ájú kò ní fantáwẹ̀ rán òun ó fi bàjẹ́ àbí dídá òun ó fi dínkù falaba sábẹ̀ kọ́bùlà kò sábúrú ń bẹ̀ wọ́n lè kéèkì ara wọn wàkílà tó kọ́ra òun kọ́bùlà lẹ́sọ̀ ìmọ̀tìlápà ọlọ́run mi ní níyàwó lẹ̀ jìnnà sí i torí ọjà sí pé ìyẹn ó wò á wò èwo ni lóní kàfálẹ́ra rẹ lórí nínú ẹ̀ wọn ló kò ní kú fojú fún ọmọ náà ẹnìkan wọn bá nàbí sallallahu alaihi wasallam ó ní tó máa ń gba àwẹ̀ tó ń lẹ́tọ̀ọ́ láti tú ìyàwó òun ànábì ní bẹ́ẹ̀ nínú dídà míì ẹlẹ́mìí náà wá wá béèrè lọ́wọ́ sẹ́lá muhammad sallallahu alayhi wa sallam tí mo lè kí sí àwọn obìnrin bá aláìbí rárá wọ́n ti fi rẹ̀ torí pé ẹni àkọ́kọ́ tó wá àgbàlagbà ni ẹni kejì ọ̀dọ́ ni ẹni kejì ọ̀dọ́ ni máa ń bọ̀ àwọn ìyàwó ìgbéyàwó máa ń pọ̀ gan tọ̀ nígbà tá a wá fẹ́ gbé àwọn oúnjẹ sátọ̀dé tá a sì bẹ̀rẹ̀ àwẹ̀ sànńdé tó wá ní ó mọ kí ìyàwó rẹ̀ lágbo mẹ́wàá àṣàmọ́ yìí pé àlùwàlá olóṣòre kò fẹ́ kẹran jẹ ètò súnmọ́ onírú títí bá dùn ó lè dídì sí ìbára ẹni ṣeré lé ìtọ́lọ̀ tó ṣe léwọ̀ fún wọn tá a bá gbà ò lọ́wọ́. àmọ́ alìsirsáàl fi tẹ̀síbẹ́ ìgbàlùmọ́lá àdá ọ̀lẹ́sìntà àbẹ̀mọ̀báṣárá bẹ̀rẹ̀ jìmáhì fọwọ́ bẹ̀rẹ̀ rọ́fì alẹ́ ìlẹ́dìgbọ̀n alẹ́ fáhìn tàdé romance ọmọ romance ara ẹni ọmọ gbádùn ara ẹni láì ṣe pé ẹkọ́ bára wọn láṣepọ̀ wọn lé lẹ́yìn náà yìí tá a bá ń gba rẹ̀ lọ́wọ́ nínú àwọn ìṣe tó yẹ ká jìnà sí i ẹgẹ́ bí aláwọ̀ fàánà àbẹ̀dọ̀rẹ́ ìrọ̀tàrọ̀ bí ọmọ ọkọ̀ tààlà àná wọn ní àbúrò rẹ̀ rádìmọ̀ wọn pàdé sọ̀rọ̀ bá ọ̀pá lọ́sọ̀lá ní ìdàkẹ́rẹ́ yẹn lọ́wọ́ sọ́mi àhàdẹ́kùn fàlàyé rẹ̀ fòfú wọlé ayé sọ̀rọ̀ tá a bá ń gba rẹ̀ lọ́wọ́ ká jìnà sí àwọn eré àwọn ìṣe tọ́nà wọn kò fẹ́ torí pé àwọn kan lè ó lè múni kọlu ọgbọ̀n ọlọ́run tó bá ti rí bẹ́ẹ̀ ká jìnà sùn. ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn tí máa ba ààwẹ̀ jẹ́ lẹ́yìn rẹ̀ àdánidúró insha Allah òun náà ni tí wọ́n ń pè ní àtàkọ́jọ́ ó àmì kéèyàn máa máa kọ ilé ó máa máa bì bóyá mo máa tẹwọ́ bọ̀ mọ́ fún un ló bá bí tó jẹ́ sáàdì àbí tó fi sínú lálẹ́ àná ló bá bí lọ́sàn-án àwẹ̀ nígbà tó ń gba àwẹ̀ lọ́wọ́. وإذا غلبه القيء بغير اختياره فلا يفطر tó bá yẹ pé lè bá wáyé láì ṣe tó ń lo mọ́ ọmọ pa á nǹkan ọ̀nà bóyá ní oorun ló bá bẹ èébì àbógbó oorun kankan lòórùn bá ó bá tírígà èébì èébì bá jáde àbó wúkọ́ àbó sín ló bá bí èébì orílẹ̀-èdè ni kò bá àrò jẹ́ bó sọ̀rọ̀ kó mọ̀ ẹ̀dá àlàmì ẹ̀ta ahmed ẹ̀rẹ̀já àrùṣẹ́ ìgbìmọ̀ ìlàjà òfin yìí lókun gbàgbọ́dá pé òun kọ́ lórí ọmọ ọmọ fa nǹkan wá sọ́nà fún rẹ̀ wọn kọ́ olùjẹ́mọ́ṣẹ́ olùmọ̀ ṣòro ẹ̀dá olùmọ̀ ìsàlà wọ́n lé lẹ́yìn òun ni ẹni tí àwọn onímọ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ wọn tí wọ́n bẹ lórí ẹ̀ ní ẹ̀sìn ní gbójódodo tọ́rọ anábì sallallahu alaihi wasallam ti bẹ lórí ẹ̀ anábì sallallahu alaihi wasallam ó lẹ́nikẹ́ni tí èébì bá gbé àwọn ẹ̀rọ ìbàjẹ́ o abẹ́lẹ́ dúpọ̀ fúnra rẹ̀ náà ló mọ̀ mọ́ fa èébì àwọn ẹjọ́ ń ṣe bàjẹ́ yóò dá padà wọ́n kọ́ وهو القيب الحامد الذي يكون من الفم أو دونه إذا خرج من إذا خرج من معدة الصائم إلى فمه يجب عليه بصقه فإن تعمد اطلاعه بطل صومه ìtọ́tòmí قلص òun ni oúnjẹ tí a tí nígbà táwọn jẹ sáré tán ìdájọ́ aago mẹ́jọ sáago mẹ́jọ ń lè dé àsìkò yìí ẹ̀ rí i pé kí ẹ máa rárá tí yàn dẹ́rí tó kẹ́ ọ̀nà fún nǹkan ó bẹ̀ jáde wọ́n ní tí ìtàǹpẹ̀ ní kọ́lọ́sù bẹ́ẹ̀ lè yí tí ó bá jáde láti ibi tí ó jẹ máa ń wà yẹn pé màá jẹ́ tó sọ̀rọ̀ ibi tí ó jẹ máa ń wà tí ó bá jáde tó fi wá bọ́ sí ẹnu wa yẹjibu àlejò fásitì àtú àtú síta àgbọ̀dọ̀ gbẹ̀mí fa ìta àmàlẹ̀ ìṣẹ̀lá àrùn bí yẹn máa bá mọ́mọ́ gbẹ̀mí fátọ́lá sọ́ọ̀bù àwẹ̀rẹ̀ ńkọ́ ó ti bàjẹ́ wọ̀nyí rọ́jà ìlàjẹ́ òfin ìrẹ́rẹ́ ìyáàrí fọláṣí àlè tó bá yẹ pé tọ̀ fúnra ara rẹ̀ ló fẹ́ jáde fúnra ara rẹ̀ náà ló sì padà tí wọ́kọ́ ló fagi jáde rẹ̀ kódà bí ẹ̀ bá fagi jáde rẹ̀ tí ò jáde gbé jáde dé ọ̀nà ọ̀tún dé ẹnu kì í jáde dẹ́nu tọ̀ ọ̀nà ọ̀fun ló wà ìsàlẹ̀ ọ̀nà ọ̀fun ló wà lábàdà padà síbi tó ti ń bọ̀ jẹ̀mọ́ kò sáàbùrú bẹ́ẹ̀ àmọ́ eléyìí ní ìṣesí ẹ̀ máa ń ṣe torí pé ó lè ṣàdédé ó ṣàfẹ́rẹ́ kó bọ́ sẹ́nu tó bá bọ́ sẹ́nu àdúgbò tú tó bá ilé dá padà ìyẹn ti dáná ìyẹn ti dáná nù bí ẹni jẹ tó mọ̀ máa jẹ tó mọ̀ mọ̀ mu òun náà ni. insha Allah ọ̀la ni pọ́ọ̀bù àtúnmọ̀ tẹ̀síwájú abẹ́lọ́ba Allah subhanahu wa ta'ala ìṣàlékún àgbóyé fún wa níwọ̀n bẹ̀rẹ̀ tí a mú wáyé. وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه ومن والاه والسلام عليكم ورحمة الله وبركاته